bisimilahi alhamdulilah fama salatu wa salam ala rasulillah wa alihi wa sahbihi ajma'in a tún kíra káàbọ̀ fún títọ̀sẹ̀ yìí lórí ètò yìí tó wá tí a pè ní àlùkòdówà àwọn ṣéèkò wa dr ismail kọláwọlé yunus wọn ti wà ní ìkàlẹ̀ láti máa bá ní tẹ̀sí ọwájú kó tó di pé dókítà wa wọn bá ní tẹ̀síwájú ẹ jẹ́ àfi ẹsẹ̀ kan dé ọ̀dọ̀ àwọn olùgbọ́wọ́ wa eléyìí tí a pè ní àlùkòdówà travels and tours fún àǹfààní àtàbáṣe ń gbọ́ nígbà àkọ́kọ́ ilé yìí jẹ́ ilé tó jẹ́ pé wọ́n gbé kalẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run láti máa fòpin sí oníranran ìpèníjà eléyìí tí àwọn alálàájì wa máa ń dojú kọ iléeṣẹ́ yìí onímọ̀ ṣẹ̀rí àtọ́lọ̀ ni wọ́n wọn tún wá mọ̀ nìkan wọn tún wá ń fi ṣèkínni iṣẹ́ ṣe tí ń túmọ̀ sí wípé bí iléeṣẹ́ yìí bá sọ pé tọ̀tẹ́ bá dé máka o funfun ní nǹkan báyìí ẹ̀ ní dọ̀hún kẹ́ ẹ̀ bá ní kíni o kẹ́ ẹ̀ bá ní dúdú tọ́ba rí bẹ́ẹ̀ bí yẹn bá máa dòwò papọ̀ kò mọ̀ ní kábàámà àbí Allah subhanahu ìkànlọ́wọ́ rẹ̀ tó yanjú kọ́lọ́n kó tó wọn bá ní ṣe fún wọn ní iléeṣẹ́ náà على لا إله إلا الله Làbáyín ká Allahumma làbáyín. Àwọn wo ló bá lọ láti ṣiṣẹ́ hajj aláṣẹ pé níbàámu súnà tànẹ́bí wa Muhammad ló jẹ wá ló. Ta wá lo mọ̀ torí àwọn olóòótọ́ kéré gan-an. A ò tí ì gbọ́. Pé kí ni? Alikudowa Travels and Tours Nigeria Limited Hajj and Umrah Services. Our provisions. Àwọn ètò tí ń bẹ lọ́dọ̀ wa. Instrumental payment allowed. Àyè san díẹ̀ díẹ̀ ń bẹ fáwọn oníbàárà wa. Adequate spiritual and educative lectures. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó gbámúsẹ́ ń bẹ lọ́dọ̀ wa. Tíkẹ́. Tíkẹ́ẹ̀tì gígé. Visa. Pálí visa tó dáa ń bẹ lọ́dọ̀ wọn. moderate medical care. ìtọ́jú tó pegede ń bẹ lọ́dọ̀. commendation close to haram. ibùgbé tó súnmọ́ ara mi ń bẹ lọ́dọ̀. free adayawa. ẹran ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀. free building in Madina. oúnjẹ ọ̀fẹ́ ń bẹ tẹ́ bá ti wọ́n ti Mẹ̀dínà ń bẹ lọ́dọ̀ wọn. free building in Mina and Arab. kódà bẹ́ẹ̀ bá dé Mina àti Arab oúnjẹ ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀. free ziyara. ìsàyẹ̀wò sáwọn àyè tó ṣe pàtàkì lọ́fẹ̀ẹ́. bó wa láti adọ́dọ̀ wọn báyìí. àti dọ́dọ̀ wọn ò ní Academy Bridge Lagos Ibadan Expressway Ibadan Ọ̀yọ́ State Nigeria. tàbá wa fẹ́ pò wọ́n sórí aago pé Dr. Ismail Yunus Kọ́láwọlé sórí WhatsApp number wọn zero eight one four one eight four two four two four àbí kẹ́ ẹ pé nọ́mbà yìí. zero eight one one five six five seven one four four. Alukuduwa Travels and Tours Nigeria Limited Hajj and Umrah Services ibẹ̀ ni ẹ máa lọ o. alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah. وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته أتدك أبا؟ لنبا ولنبا تي أيون دفوا لا تتما تسواجو أما ìdánilẹ́kọ̀ọ́ yìí tí a fi ń rárá wa létí kí ọlọ́run bá kí ó má ṣàjẹ́ kí ó ṣe ẹni tí ń sọ àti àwa tí à ń gbọ́ láǹfààní ní ayé àti ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn okùnfà oníranran ìtọ́já sí pé ó mú àwọn èèyàn míì di kẹfìrí ẹlẹ́bọ tí wọ́n sì máa pera wọn ní mùsùlùmí kódà tó lè máa kírun tí yóò máa gba tí yóò ṣe hajj ṣùgbọ́n ẹni pàápàá irú ẹni bẹ́ẹ̀ kò islam látara ìdí ẹlẹ́bọ látara ìmá pe nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba wa subahana wa ta'ala látara ìmọ̀ gbé ara lé nǹkan mí ìyàtọ̀ sí ọlọ́run ọba wa subahana wa ta'ala a ti sọ àwọn okùnfà bíi mélòó kan ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti síwájú lónìí pẹ̀lú ògùn okùnfà míì òun náà ni nǹkan tí a mẹnuba okùnfà yìí òun náà ni a jẹ amú mo fẹ́ lówó mo fẹ́ di ọlọ́rọ̀ látara nǹkan yìí àìmọye nínú àwọn mùsùlùmí lọ jásí pé ó ti di ẹlẹ́bọ látàrẹ̀ nípa wípé yọ́ máa sọ pé ọlọ́run bá ọ̀kájò ayé lákọ̀ọ́kọ́ sí ká tó sọ̀rùn ẹlòmíì ò bìkítà láti wá owó kódà kó di ẹlẹ́bọ látàrẹ̀ kódà kí ọjà sí pé kọ́ gbẹ̀mí ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ àti oníranran àwọn ojúpọ̀nà tí àwọn èèyàn fi ń súnmọ́ àlìjẹ̀nù kí wọ́n fi lè ní owó òjijì kí wọ́n fi lè ní ọrọ̀ òjijì. tó sì já sí pé kò sí ẹni tó lè fún èèyàn lọ́rọ̀ ju ọlọ́run bá wa subahana wa ta'ala lọ tí èèyàn bá lọ sọ pé òun fẹ́ gbọ́nà ẹkọrọ mí yàtọ̀ sí ọ̀nà àtọ́lọ́run àkọ́kọ́ ni pé irú ẹni bí ò ní rí ojú rí ọlọ́run tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí pé yóò lọ pàdé ọlọ́run bá ní kẹfìrí ni ní ayé náà sì tún nìyí kò ní í nísinmi bọ́fẹ́ kọjá sí pé tọ́ba wu ọlọ́run ọba náà òun náà ní àrísìkì yóò jẹ́ tiẹ̀ tọ́ba tún wá jẹ́ tiẹ̀ náà orí ẹ̀dẹ́ òun náà ni yọ́ jẹ́ ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ṣàlàyé fún wa nínú sọ́rọ́tùlà ankabut tí a bá lọ wo aya seventeen níbẹ̀ lérí ahọ́n anabi ibrahim nígbà tí ń sọ fún àwọn èèyàn rẹ̀ yìí pé innama ta'buduna min dunillahi awthana wa takhluquna ifka innal ladhina ta'buduna min dunillahi لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون anabi ibrahim ń sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ fi pípe àlìjànú ẹ fi pípe nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba ẹ fi sílẹ̀ ẹ fi gbígbára lé nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ẹ fi sílẹ̀ torí pé gbogbo àwọn nǹkan míì tẹ̀ ń gbára lé tẹ̀ ń pè é lẹ́yìn ọlọ́run yìí òòsà tẹ́ ẹ fi ọwọ́ ara yín tẹ́ ẹ fi gbẹ́ ni bọ́tà kọlọ́kọ́nà ifka tí ẹ sì ń já sí pé àdáparọ́ òun náà ni tí ẹjọ́ hun fúnra yín tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò ní ẹ̀rí kan látọ̀dọ̀ ọlọ́run ọba wasubahánu wàtàlá gbogbo àwọn kan tẹ́ ń pè yàtọ̀ sí ọlọ́run láàyè mlẹ́kù nílákùnmọ́ rìsíkọ̀ wọn ò lágbára láti ṣèjẹ́ ìmú fún yín bó tilẹ̀ kọ́ ma fọ̀tàbù àyíndàlọ́hìn rìsíkọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ni kẹ́ ẹ ti wájẹ mu torí pé òun nìkan ló lè fún yàn lárísìkè òun nìkan ló lè rọ̀ yàn lọ́rọ̀ tí ọba wòye pé o lè ní ọ̀nà ẹ̀kọ́rọ̀ míì yàtọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ sọ̀yàn di kẹfìrí ni ìmọ̀ sọ̀yàn di ẹlẹ́bọ téèyàn ò ní ní ayé tí ò sì ní ní ọjọ́ ọ̀gbìn alkiyama wàá bodò huwashkorola ọlọ́run ọba sọ pé anabi ibrahim wọ́n sọ wípé wà bùdó ọlọ́run ọba yìí ní kẹ́ ẹ máa pè kẹ́ ẹ máa sìn wọ́ṣkúrò là ó sì ní kẹ́ ẹ máa dúpẹ́ fún lérí àwọn oore tí ọba ṣe fún yín eléyìí tọrọ jàún ọ̀dọ́ rẹ̀ ni ẹ padà sí. tábàtún lọ wo inú àyà míì náà nínú alukur'an nínú sọ́rọ́tù náà ọlọ́run ọba yẹ kó yẹ wá ń bẹ̀ pé kò sí ẹni tó lè ṣe ìjẹ́ ẹ̀mú fún ìyànjú ọlọ́run ọba lọ kò sẹ́ni tó lè rọ̀ yẹn lọ́rọ̀ ọ̀nà míì téèyàn bá fẹ́ gbà láti lè fi kó ọrọ̀ jọ ọ̀nà tó ṣe pé ìgbẹ̀yìn rẹ̀ ò ní dá ní ayé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ni nínú sọ́rọ̀tún náà láyà 73 ọ̀nà bá ṣe pé wàyà àbùdúnà mìíràn ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون ọlọ́wọ́ bá ní àwọn àárín èèyàn míì wọ́n ń pe nǹkan míì yàtọ̀ sọ́lọ́run wọ́n ń gbára lé nǹkan míì yàtọ̀ sọ́lọ́run àwọn tó ṣe wípé wọn kò lè rọ̀ wọ́n lọ́rọ̀ kò lè ṣe àrísìkì fún wọn yálà láti sánmà ni àbílẹ̀ bó ti wulẹ̀ kó kéré ma wọ́n láyé ṣètò ẹ̀hún wọn ò lágbára torí pé ẹni tí ò ní nǹkan kò lè fún yàn aya yìí náà jẹ́ kó yẹ wá wípé gbogbo ọ̀nà kọ́nà táwọn yẹn fi ń wà yìí jẹ́ ẹ̀mú lẹ́mìí wípé àwọn ṣàṣàyé káwọn ò tó ṣe ọ̀run ọ̀nà ètò sí pé ọ̀nà ṣàìtọ́ ni tí ó sì já sí pé ìpadà sí rẹ̀ kò ní í dá tó bá di ọjọ́ ọ̀gbìndẹ̀ alkiyama anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun náà jẹ́ kó yẹ wáyé pé nígbà tá a bá fẹ́ wá ìjẹ́ mu kọjá ọ̀nà ètí ọ̀jẹ̀ tọ́lọ́run tí ò ní jẹ́ ti ọ̀nà èṣù tí ò ní jẹ́ ti ọ̀nà à ń pe nǹkan míì à ń gbára lé nǹkan míì à ń gbé àwọn nǹkan kí sínú ṣọ́ọ̀pù ẹni sínú ọ́fíìsì ẹni lẹ́mi wípé èèyàn fi ń wá ìjẹ ẹ̀mu èèyàn fẹ́ di olówó àbí à ń lọ lo àwọn nǹkan ètò jẹ́ nǹkan ẹlẹ́mìí ètò ṣe pé ọlọ́run bá ṣe ní èèwọ̀ láti lè fi wá ìjẹ ẹ̀mu eléyìí gan iná ló tún á burú jùlọ dídí kẹfẹ́rí nǹkan tó burú ni kó tún á já sí pé ẹ̀dẹ́ rẹ̀ ni ó tún wá lò fún nǹkan aburú wa kún aburú furu ẹni bẹ́ẹ̀ anabi wa muhammed sallallahu alaihi wasallam sallam nínú hadith ọlọ́láfíà tó wà nínú ibnu maja anabi sọ pé iná ruuxa qudus nafatha fi rawci annahu lan tamuuta nafsun hatta tastakmila risqaha wa ajalaha fattaqu wa ajmilu fi talab anabi sallallahu alaihi wasallam onímàláìkà jubail ó ti gbé sínú ẹ̀mí òun ó ti fi sínú ẹ̀mí òun gẹ́gẹ́ bí wáyé wípé lantamuta nefson ẹ̀mí kan ò lè bọ́ láéláé ẹnìkan ò ní kú nínú sẹ́mi ilé ayé yìí hata testekmila riskoha wa ajalaha tó fi já sí pé ìbùbùn tọ́nà ọba pa fún iye dúkìá tọ́nà ọba sọ pé yóò ní iye àrísìkì tọ́nà ọba sọ pé yóò ní iye ìjẹ́ ẹ̀mu tọ́nà ọba sọ pé ó ní àfi kó ní kó tó di pé yọ lọ. kódà tó bá kú síbi omi kan téèyàn ó mu láyé kò ní kú títí yóò fi mu síbi omi kan kó tó di pé yóò kú. kódà kó ku nǹkan tí ò tó ọ̀wẹ́ kan nínú oúnjẹ téèyàn ó fi kú láyé kò ní kú láyé títí yóò fi jẹ ọ̀wẹ́ kó tó di pé yóò kú. bákan náà ẹ̀mí kan ò ní bọ́ àyẹ̀fi kó sọ yìí pé kó lo ọjọ́ ètí ọlọ́run bá ti sọ yìí pé yóò lò láyé fatakulọ́ nípàdé eléyìí ẹbẹ̀rù ọlọ́run wà ájúmẹ́lú fìtọ́lẹ̀ ẹ jẹ́ kí ìwádìí ẹ̀mú yín ẹ jẹ́ kọ́ da ìwádìí ẹ̀mú lọ́nà halal nǹkan tí islam tó ṣe wá lójú kòkòrò ni ṣùgbọ́n àníbi sallallahu alayhi wa sallam ọ̀n jẹ́ kó ìwà pé wà ájúmẹ́lú fìtọ́lẹ̀ ẹ jẹ́ kí ọ̀nà tẹ́ fi wá ìjẹ́ ẹ̀mú ẹ jẹ́ kọ́ da ẹ má jẹ́ jẹ́ ọ̀nà ẹbọ ọ̀nà à ń pè nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala. tí a bá tún lọ wo inú hadith mi ètò wà nínú bukhari àti muslim níbi tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ti ń ṣe wá lójú kòkòrò láti wá ìjẹ́ mu halal ṣùgbọ́n kọjá sí pé ọlọ́run ọba lágbára lé ń bẹ̀ tá à ní gbára lé nǹkan míì tá à ní máa rí àwọn oníranran nǹkan èyí tí máa sọ̀yàn di ẹlẹ́bọ tí máa sọ̀yàn di kẹfìrí sí inú ṣọ́ọ̀pù ẹni àbí ọ́fíìsì ẹni anabi wa muhammed sallallahu alaihi wa sallam sọ pé almu'minu alqawi khayrun wa ahabbu ilallahi min almu'minu da'if wa fi kullin khayr anabi wa muhammed sallallahu alaihi wa sallam ó ní pé mumini tó lágbára tó lè ṣiṣẹ́ ọlágbára nígbàgbọ́ ọlágbára lókun tí ó fi ṣiṣẹ́ ti halal ìyẹn ni mùsùlùmí tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ ó ní mùmíní tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ ju mùmíní ìtọ́já sí pé ọlẹ̀ lọ wọ́n fi kó lè xe ìkíní kejì wọn náà ni oore wà pẹ̀lú ẹ̀ torí pé ẹnìtọ́ bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo tó jẹ́ mùsùlùmí oore kan òun náà ni ìyẹn ṣe ehris alama yanfa'u anabi sallallahu alayhi wa sallam ni pé sojú kòkòrò ojú pàǹdà tí ó ṣe ọ́ láǹfààní tó fi di olówó tó fi di ọlọ́rọ̀ ṣùgbọ́n o wọ̀sẹ́yìn bìlá ọlọ́run ọba ni kí ọgbára lé má lọ gbára lé nǹkan míì má lọ máa pe nǹkan míì má dìdàkudà má wà wàkúwà wọ́n láti àjẹs má kagara láti wá nǹkan tí ó ṣe ọ́ láǹfààní ọ̀nà tí ó fi rí àrísìkì ìjẹ́ẹ̀mú ètò jẹ́ ti halal tó fi dolówó tó tún fi máa tọrẹ fún àwọn èèyàn. fàyínà asọ́ba kàṣẹ́ ìhùn falẹ̀ àtàkùn lọ́wọ́ ẹni fàlùtò kẹ́tẹ́ lẹ́kẹ́rin kẹ́dà ibi ọba tí a ń wájẹ mú lọ tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ yálà nítò ti gbà lérò pé ó rí lérè òun kọ́ lórí wọ́n sọ pé ah ìbá sì wá sí báyìí báyìí ni ìbá sì rí o torí pé ìmọ̀ kábàámà bẹ́ẹ̀ ìmọ̀ ń ṣe okùnfà tí ṣètọ́n tí yóò fi gbá àyàn mú anabi sọ pé kúl kọ́dọ̀rù lọ wọ́n máa ṣe àfáàl fa iná lọ́wọ́ tẹ́fùtàhù amẹ́lẹ̀ ṣètọ́n hadithi yìí bó ṣe gùn tó yìí ọjọ́ pé yẹ wáyé pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó sì wá lójú kòkòrò láti wá owó halal arísìkí halal ṣùgbọ́n kọjá sí pé ọlọ́run ọba lágbára lé mbẹ̀ ká má gbára lé èṣù ká má gbára lé àlìjẹ̀nù ká má gbára lé àwọn nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba tí ó mú wa kúrò ní ojú ọ̀nà islam lọ síbi ojú ọ̀nà kẹfẹ́rí abiola ọba wa subahana wa taala kó ṣe ìjẹmu ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa kó fún wa ní àrísíkì ìrọ̀rùn èyí tí a máa ná sójú ọ̀nà ti ọlọ́wọ́ ọba wa subahana wa taala subahana kalahuma bihamdik ashadu allah ilaha illa ant asafaka wa. òní jù báyìí lọ fún títọ̀sẹ̀ yìí ẹ darapọ̀ mọ́ aníjọ́ mẹ́jọ lórí ìkànnì yìí ní dídá àsìkò yìí bákan náà fún àwọn ìbéèrè ní ọlọ́kan ọ̀jọ̀kan lórí àwọn àlámọ̀dé ẹ̀sìn wa bàbá àti ẹ̀ ń gbà láníyàn láti bá alukodowa travels and post ṣiṣẹ́ ajípapọ̀ ní ọdún yìí ẹ pè hàn dókítà wa sórí nọ́mbà yìí oh eight one forty one eighty four twenty four twenty four orúkọ tèmi ni abdul ahmed arufai adeniyi wa akhiru da'wana anilhamdulilahi rabbil alamin.